فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون أجا عاشورا أني أجا تفيري عون التالي سنو كيلو جماعة سنو أدو نبعد موسى إذا تقول فودك يا موسى ńdọ́ta bá rí ibi náà ní wíwọlé ẹni náà lọ lọ ẹni náà sì ń pọ òun àtàwọn ọmọ ogun rẹ̀ bá bẹ̀rẹ̀ Musa àtàwọn tó gbà fún náà bá bẹ̀rẹ̀ eré Musa ń sálọ àtàwọn èèyàn rẹ̀ fìràwọ́ náà lé wọn ó lé wọn pín gbà tó dé àárín kan táwọn ọmọ Musa kan bójú ẹ̀yìn báyìí wọ́n ti kí wọ́n ti bẹ́ẹ̀ bá àwọn ariwo tó ń parí pé iná lámúdọ́rọ́kùn iná lámúdọ́rọ́kùn iná lámúdọ́rọ́kùn Musa àwọn kíní yóò mọ̀ bá wa àwọn wọ́n mà ti dọ́dọ̀ wa tán ẹmú sárólúwa ló ní máa lọ àmọ́ náà ni wọ́n wá ń sáré kàdà kàdà wá irí yẹn bí odò bọ́sẹ̀ tí rẹ̀ musa ti wọ́n pé ní máa bọ̀ bí kò sọ́nà máa odò rẹ̀ tí wá sọ́nà mọ́ pọ̀pá ọwọ́ rẹ̀ náà ni pọ̀pá ìdí rẹ̀ ogbe a àṣọ ìyá pọ̀pá ti mí nì musa ti dọ́nà lóòrùn pọ̀pá mi nì mo ní látàwà káwà ha ó ní mọ́ bí ń tẹ́lẹ̀ ó rẹ̀sì ha ala gọ́nà mi ẹran mi ti ń ẹran ní musa náà ẹran mi ti ń dàjẹ̀ pa kókó wọn ní ibi ń ó ní ọlọ́run mọ́jẹ̀rẹ̀ sọ̀rọ̀ púpọ̀ wàlíyà fi ha ma a rí bù kúrọ́ àwọn ẹ̀kọ́ tí ìmọ̀ fi ṣe ẹ̀ẹ̀rọ nìkan pọ̀ tọ́ ọdẹ ẹ̀júlẹ̀ káàrí pọ̀ páàrí ọ̀hún náà <laughs> Musa bó mi ọmú nǹkan rẹ̀ <laughs>

fìdáwọ́nà débẹ̀ ẹ̀rù ọlọ́mbù náà fi a ah, òpindọ́ tí ń fọkùnrin yìí èrò gbọ́rọ̀ dánilé yóò a ah, ló la ọ̀nà báyìí ẹ́ àmọ́ ọdí la ọ̀nà ní ìwọ́n ìfẹ́kọ́ ní lọ́wà lóbẹ̀ àjọ lò náà ni Musa kọjá lọ ńgbà tí ó fi dáa ní odò fìdáwọ́nà náà ó yẹ ẹ̀yìn ọmọ ìwọlé àwọn náà ráríwọ̀ bẹ̀ àwọn náà ti lọ láàrin omi gbàrà gbàrà gbàrà gbàrà àbá ìjọ náà Mùsá wá kọjá sódò kọjá sókè ó kọjá sọ́lọ́ ní wòdò ẹgbẹ́ mi mo ní kọ lanu akọ̀bọ̀ pa Mùsá fi sábà bí kí Mùsá lè mi ìgbà tí lọ́wọ́ rẹ̀ ní panudé padà odò la ilaha illallah odò sì panudé odò ń panudé báyìí dé àtàwọn èèyàn rẹ̀ ọtẹ́rì wa máa ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé ńgbà náà nílùú ńgbà náà ní pé ẹni tí odò bá tẹ̀rì báwọn tó bá tẹ̀rì sí yóò kú ní odò yóò sì mọ okú yóò sì mọ bẹ́ẹ̀ lẹ́lẹ̀ tí ò ní jáde ọlọ́run ń gbà Mùsá sí ìfìràwó náà tó wá dìgbò wọ́n wá bàbá wọn tó náà wá bẹ́ẹ̀ dìgbò bẹ́ẹ̀ ní òbẹ́ gbọ́lọ́gbọ́ bẹ́ẹ̀ gbà ọlọ́gbọ́ kẹ́ níbi àtúbà yẹlé yóò wúlò mọ́ àmọ́ ikọ́ sí ẹgbàgbọ́n àásán lẹ́sàn rẹ̀ láìláà ìlànà ẹ̀sọ́ ìrágbóta gbogbo èèyàn tó wọ́n bá kú àwọn ọmọ ń tẹ́lẹ̀ ó tí ẹ̀ àjò nílé péńté lórí odò òyà kó kú rẹ̀ ó máa lé tente okú ní lé tente ni lọ́la lè yíò náà sì lè máa jẹ́ kọ̀ọ̀bá àwọn ènìyàn náà tí wọ́n bá ń wọ̀lẹ̀ ìwọ̀n ọ̀la so kò ní máa jẹ́ pé ìwà bí ẹgbẹ́ ah, ẹ àbí Musa ó wọlẹ̀ lọ ní ẹ̀rọ àwọn alágbára kan náà máa ń tara wọn pé àràrà ah, pílẹ̀ okú yóò ṣe kínú ilé ó ṣá ó ní agbára ah, ayé àbó fi kú báyìí bàbá kan wọlẹ̀ ní kò wọlẹ̀ ó tẹ̀lé sí omi ó yìí ṣe kínú òkú èyí ò lálùkùrá ní ìgbà gbọ́tọ̀wọ̀ eh, ní ẹgbóyá òkú ní ìjọ àwọn ọkùnrin kan tó kú báyìí ní tó já gíga wọ́n ní olùkú So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them and He is the hearing, the knowing.